àkóso gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire bí kí ni àǹfààní ìran yorùbá náà ẹ̀jẹ̀ abira wa bí ìran yorùbá ti dára tó ìwà ọ̀dàlẹ̀ àìnífẹ̀ẹ́ ara ẹni dẹ́nu tẹ̀m̀bẹ̀lẹ̀kún rìkíṣí àti ọ̀tẹ̀ ó ti pọ̀ jù láàrin ìran yorùbá bẹ́ẹ̀ sì ni bí yorùbá ò bá dẹ́kun àwọn ìwà burúkú wọ̀nyí àti gòkè yorùbá yóò ní agbára gidi gan ni hmm. ẹ jẹ́ á rántí àwọn akọni wa tó ti kọjá lọ àwọn bíi àfọ̀njá ìbà olúyọ̀lé ògúnmọ́lá ààrẹ látọ̀ọ̀sà kúrúnmí àjàdí ìkó ìró àgbọ́wá ọkọ̀ ìrókò ìrìwẹ́rẹ́ jorí ọkọ̀ mọ́sádìnwín kí àwo ire gbogbo wọn máa jẹ ní mòrè wọ́n ṣe iṣẹ́ takuntakun fún ìran yorùbá kí wọ́n tó wọ ìwàlẹ̀ àṣà láti gba ìran yorùbá kúrò ní oko ẹrú. Hmm. ẹ̀gbọ́n náà níbo ni àwọn akọni ìran yorùbá wà lónìí tí ìyá fi ń jẹ àwọn ọmọ Yorùbá báyìí ṣé ẹ fẹ́ gbọ́ inú ìgbèkùn ni ìran Yorùbá wà o lọ́wọ́ àwọn ìran afọ̀pákọ́rùn ṣe ni níjàmbá wọ̀nyí hmm. ṣé ẹ mọ̀ wípé ìran àwọn afọ̀pákọ́rùn ṣe ni níjàmbá wọ̀nyí ni wọ́n da Ọ̀yọ́ àkọ́kọ́ rú tó di Ọ̀yọ́ Àtìbà lónìí nígbà tí wọ́n wá tún wá fẹ́ kó ogun ja gbogbo ilẹ̀ Yorùbá pátákán wá lọ ti dà wọ́n wọlẹ̀ ní òkun ní ogun Ìbàdàn lọ kojú wọn tí ó sì dá wọn padà ní Òṣogbo bí bẹ́ẹ̀ kọ́ mo wá fẹ́ bi yín ẹ gbọ́ irú ipò wo lẹ rò pé Odùduwà gan lè wà lónìí pẹ̀lú gbogbo tí ń ṣẹlẹ̀ yìí èyí tí ó wá burú jù nínú gbogbo rẹ̀. òun ni àwọn ọmọ ìyá méjì ò nínú ọmọ Odùduwà àwọn ìlú aládé méjì tí wọ́n tún bára wọn jà lórí ọ̀rọ̀ tí ò tó nǹkan kan abẹ́ ẹ ti gbàgbé ni ogun tí ó ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ èmi là ń bá ká ẹ jẹ́ ká ronú ìran Yorùbá nítorí nínú gbogbo ẹ̀yà tí ó wà ní orílẹ̀-èdè yìí ìran yorùbá nìkan ni wọ́n mú ẹ̀hẹ́ níbi ìdàgbàsókè kí ni ó fà á ọ̀tẹ̀ yìí náà ni o àti àìnífẹ̀ẹ́ ara ẹni dénú ẹ ṣeun.